الحمد لله رب العالمين الحمد لله الذي جعلنا ممن يطلب الأعمال الصالحة في شهر رمضان كي نجعل من المتقين كما قال ذلك الله سبحانه وتعالى حيث يقول أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القاهر لأبي أمامة الباهلي عليك بالصوم فإنه لا مثل له في رواية فإنه لا عدل له صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله في صيامكم فإنه هو الغاية في صومكم عباد الله نحتاج إلى الأعمال الصالحة في صيامنا ومن هذه الأعمال ما يجب الحفاظ على صلاة في جماعة لقول النبي صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء وصف الأول ثم لم يجدوا إلا أن يستهم عليه لاستهموا الحديث وهو الذي يقول إن الله وملائكته يصلون على صفوف الأول عباد الله يطلبها منا يطالبها منا أن يكون الصلاة أن تكون الصلاة في أول وقتها لحديث ابن مسعود رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الصلاة لوقتها الحديث والثاني الحفاظ على التكبير خلف المؤذن والدعاء بعده لحديث جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه دعوة تامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعثه مقام محمود الذي وعدته التي له شفاعتي يوم القيامة وقوله الدعاء بين الأذان والإقامة مستجاب هو الذي يقول في رواية الدعاء مستجاب بين النداء والإقامة وهو الذي يقول في رواية الدعاء لا يرد بين الأذان والإقامة أدعوك فولو أبوا أبا سو أبا لانو أبو نكا أبن فولو أبا أبا تسوى نيني تسوى ń wá bí àwọn sí olóore ó tún ṣe pọ̀ sí téèyàn tún máa ṣe nínú Ramadan torí kí yàn bá lè jẹ́ kan nínú tí pé yóò jẹ olùpayà ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run bá ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbàtọ́lọ́run bá ń sọ báyìí pé a pè yín olùgbàgbọ́ òdodo a ti ṣe lọ́rọ̀ èèyàn fún yín ààwẹ̀ Ramadan gẹ́gẹ́ bá ṣe lọ́rọ̀ èèyàn fáwọn tó ti lọ ṣáájú yín kẹ́lẹ̀ bá jẹ́ ní tí ó bẹ̀rù ọlọ́run ọ̀sẹ́ tí ìjọsìn tọ́ sí lódodo àti ọlọ́run bọ́ bá àlá àsóní òṣòrogún fún ànábì Muhammad sallallahu alaihi wasallam

ẹjá tẹ́rọ ọlọ́run bá níbi àwẹ̀ wà ìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa là ń gbá àwẹ̀ bí ọ̀kan nínú ọmọ ọ̀yá òun lọ gbọ́ wà sí lọ́padà jẹ́wọ́ pé òun ti ń gbá àwẹ̀ pọ̀lú báyìí láti bí ọdún méjì láṣẹ́yìn ṣùgbọ́n látara àna ọlọ́run tọ́lọ́run fẹ́ fi ọdún ìsáàánú fóun lòun sẹ̀ tó di pé òun fẹ́ gbá àwẹ̀ lódodo torí pé òun ò ní pa àwẹ̀ náà lé òun máa ń ja lẹ́yìn ni òun òun ègbà nínú ìyẹn tọ́lọ́run bọ́ba lè ká sọ pé ààwẹ̀ kẹ máa gbà tá sí lọ́rùn yẹn fún yín kẹ lè bá àjórùbẹ̀rù ọlọ́run nínú ẹ̀ta níbi Muhammad sàálà sàálà sọ pé gbogbo ṣẹ́ wa ọlọ́run bá láwa la ní gẹ́yìn àwẹ̀ nìkan ọlọ́run bá nìkan lọ́mọ ẹni tí ń gbàwẹ̀ àìmọye ń jọ àgbà nínú wa ṣùgbọ́n àlè mọ̀ kí bàbá ti sọ fún wa iṣẹ́ tó pamọ́ ni ṣùgbọ́n máa ń bẹ nínú àmì pé sọ bẹ̀rù ọlọ́run bá lódodo tọba fi ń ráwẹ̀ gbà Ah, ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ lọ́kàn rẹ̀ orí pọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọba bẹ̀rù ọlọ́run onílé ìgbà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa jà lẹ́yìn ni ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ti rí ipá wọn gbà ni tó fi wáyé pa àtàjẹ́ òsàn ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run bá níbi àwẹ̀ wa ẹ sì já mọ̀ pé pa pín àwẹ̀ wa tá ń gbà òun náà ní ká lè bẹ̀rù ọlọ́run bá ń bẹ̀ àwọn àtàjẹ́ òsàn ọlọ́run a máa ní bùkátà sí pé àwọn tí olóore níbi àwẹ̀ àwọn tí olóore òun yóò jẹ́ kí àwẹ̀ wó kún dẹ́dẹ́ fún àwọn òṣùwọ̀n bákan yóò jẹ́ kó kún dẹ́dẹ́ fún àwọn ládá lọ́dọ̀ ọlọ́run bọba ọlá nínú àwọn tí olóore táàrin ẹ̀sà tọ́wá jẹ́ pé olówó ń gbáwẹ̀ ó fi bí para rẹ̀ yóò torí pé wákàtí mara rí òun lọ́ọ́kọ́ sáájú sáájú Ramadan ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ọlọ́lọ́mọye ọ̀gọ̀rọ̀ àwọn tí ń gbáwẹ̀ ṣùgbọ́n tí wò kírùn ọlọ́lọ́mọye ọ̀gọ̀rọ̀ àwọn tí ń gbáwẹ̀ tó ti pé ìṣá ìtàn kí papọ̀ máa ń sámú nìkan ìní ọ̀lọ́jọ́ lọ́hùn tó bá fẹ́ láwẹ̀ lódodo ọgbọ́dọ̀ kíyèsí àwọn ìrun

táwọn èèyàn bá mọ orí tí ń bẹ ń bẹ ni àti sọ fún alákọ̀ọ́kọ́ wọn wá rọ́nà kẹkan ju pé kí wọ́n dá bí ọgbọ́n tí ó fi tọ́ sí wọn lọ wọn bá ti sí rẹ̀ o wọn ọ̀rọ̀ náà ní ìṣẹ́ ikú wọ́n lè fi wà ní sọ́ọ́fún wájú ju pé kí wọ́n sájú fún fún wọn ọ̀rọ̀ náà ní ìṣẹ́ ikú wọ́n fi jẹ́ nìkan tó ikú wọ́n fi máa pèrún mọ́sálásí ju pé kí wọ́n bẹ̀bẹ̀ fún lọ àwọn ọ̀bá ti rẹ̀ o àfáà Bukhari àti Muslim ló gbé àdísílẹ̀ jáde

torípò ń sọ́nà ọba tó sojú gbogbo àwọn míì náà bẹ́ẹ̀ àwọn ọ̀rá rí sọ fún wájú orí tó sí inna Allaha wa malaikatahu yusalluna ala mayamini sufuf ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ yí máa ń sàdúrà fún àwọn àtàwọn màláìkà rẹ̀ máa ń sàdúrà

èyí táàrin ẹ̀kẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ta jálá rẹ̀ ta fẹ́ jẹ́ máa ṣe òun náà ni gbogbo ìgbà yóò ta bá rí tí olùpẹ̀rún pèrún ká máa dá lóhùn pẹ̀lú ohun tí ń pè yẹn bákan náà tó bá pèrún tán àwọn àjọ àti wọn rẹkọmẹ́ndì fún àpé nígbà tí olùpẹ̀rún bá pẹ̀rún tán tẹ́nìkọ̀ọ̀kan yín bá sọ pé Allahumma rabba hadhihi da'wati tammah wa salatil qa'imah ati Muhammadan al-wasilata wal-fadila wa ba'athu maqaman mahmudan alladhi wa'adtahu tọ́sọ̀ gbólóhùn yìí alladhi lahu shafa'atu yawmal qiyamah ìsìnkú ní ànẹ́bì ó ti dẹ̀tọ́ lórí ẹni bẹ́ẹ̀ lórí ọlọ́ndàkùjá wa náà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí ó sì pẹ̀rẹ̀ òun náà ni pé nígbà tí wọ́n bá pè ohun tán síwájú fún tó sì kọ́ ọmọ rẹ̀ a máa sàádọ́n bẹ́ẹ̀ ó dò jí ó yí wa pé àdúà bá nílẹ̀ àdáni wà lè kọ́ ọmọ mustajabu adìrìn ìmá àdúrà tí yẹn bá ṣe láàrin ìgbà tí wọ́n pè ohun àti ìgbà tí wọ́n gbé ohun náà dó a máa gbà ó níbi ní pé ẹ̀bẹ̀ lọ́hun gbà náà ń ó ń sọ́rọ̀ bá sọ nínú ìwáyà níbi àdúwà mustajabun bayna an-nida'i wal-iqama àdúwà ní máa ń jẹ́ tẹ́wọ́gbà láàrin ìgbà tí wọ́n bá pèrò ìgbà tí wọ́n fi ṣe ìkọ́ọmọ̀ nínú ìgbà wá mi ó ń sọ́rọ̀ bá nípa àdúwà la yurad bayna al-adani wal-iqama àdúwà tí yẹn bá

Fàkọ́lá Ṣúlá Sáàlá Àlọ́sẹ̀lá, ó ń sọ ọlọ́run bá wá sọ báyìí pé kó lùkà mọ́ ẹ̀yẹ kò lò, ní wọ́n bá ń wìwọ́ náà máa sọ. Fáìdà ń tàhá ìta, tọ bá wá sọ wọ́n tí mo lò pé ń wí tán, fásitẹ́lì tó ń tà, léèrè wọn bá fẹ́ wọ́n fọ̀n. Àfáwà Búdá ló gbà ní Sinai wá àti àmọ́ Mùsáì tí àgbà ti bá jẹ́ ló tẹ̀kọ́ lálàáfíà. Nínú àwọn tí olórí atajẹ́ òṣìṣẹ́ ọlọ́run, òun náà ní kéèyàn máa wà ní mọ́sálásí. Lẹ́yìn ìgbà tí a bá kírun àṣùbá àtàn,

yóò pè pérépéré yóò pè pérépéré yóò pè pérépéré afárá ní ló bá sílẹ̀ jáde tí a bá ní bá jẹ ló tó bá ní sílẹ̀ ẹ̀dá àwọn àtàjẹ́ òsàn ọlọ́run nínú àwọn kẹta fẹ́ jẹ́ kí olùgbàwẹ̀ ó mójútó dáadáa kí iṣẹ́ rẹ̀ ọba fún dẹ́dẹ́ fún ládá tó pọ̀ nínú Ramadan

من صابر على خلطي أثرة ركعة من السنة بنى الله له بيتا في الجنة ẹni yóò tó bá kíyèsí ìrun wákàtí méjìlá kan tí kan ẹlẹ̀ lálù jẹ́nnà arúgbà raka á ti kọ́bla zuhọ́ raka mẹ́rin síwájú ká tó kí sọ látò zuhọ́ wọ́n raka tẹ́ àti rákà méjì lẹ́yìn gbàtà bá kí mọ́gúbì tán wọ̀ràkà àti ní báyádà di iṣá àti rákà méjì lẹ́yìn gbàtà bá kí iṣá òun ló jẹ́ sọ̀rọ̀ ipò wa ní jẹjọ pé rákà méjì ti ń bẹ lẹ́yìn iṣá ìyẹn nẹ́fílà tó ti pé ó tẹ̀lẹ̀ ni nẹ́fílà tó jẹ́ pé nínú àwọn súnnẹ́tù mọ̀ ákádà ni àwọn nẹ́fílà tó pé wọ́n fẹ́ jẹ́ ká tẹpẹlẹ mọ́ ni ká tàràwé ká má ṣùgbọ́n kèèṣe pé nọmba dáa púpọ̀ tọ́lọ̀ bá ní ká bójú tó ká tó kí tàràwí wa torí pé òun lọ jẹ́ nẹ́fìlà ẹlẹ́ẹ̀kẹ́ wà nínú rákà méjìlá tọ́já wọn nẹ́fìlà tánẹ́bí wa Muhammad sọ́lá sọ́sọ́ pé ta bá mójú tó èyí tó tukẹ̀ ilé kejìlá náà ní rákà tẹ́ni kọ́bílà lè fàjẹ̀ rákà méjì síwájú ká tó kásùbá èyí tá ń pè rákà tẹ́ni fàjẹ̀ nínú ẹgbàá mi ìyàwó ìsàsálà yìí pé káà náà Rasulullah sallallahu alaihi wasallam la yada' àrùbà àkọ́bla zuhur ọ̀rọ̀kàntín kọ́bla gọ̀dá ó ń ṣe ọlọ́run ọba ìgbé ìjùlẹ̀ rárá rákà mẹ́rin síwájú kó tó kí zuhur àti rákà méjì lẹ́yìn ìgbà tó ń síwájú kó tó kí wọn àṣùbà èégbé rákà mẹ́rin orígbà wọn òun yíjú lẹ̀ rárá o rákà mẹ́rin síwájú kó tó kí ó ní pé ó ń ṣe ọlọ́run bá káàlẹ̀ ìdálámi ìsọ́lẹ̀ àrùbà àkọ́bìlẹ̀ ọ̀dọ́ tí ọba rí rún rákà mẹ́rin tí máa ń kí síwájú kó tó fi lóòtí ọba rí kí sọ̀lẹ̀ òun náà bá àdá yọ padà kí mẹ́rin yẹn padà lẹ́yìn ìgbà tó bá fi lórí ìta apá àtẹ́mí ló bá dísílẹ̀ jáde ní àdísí 426 tí albanki bá jẹ́ lóòtẹ̀ nínú sọ̀yí ìjámi wọn ní àdísí 4759 àwọn tàjẹ́ òsìn ọlọ́run nínú àwọn tí olóore èyí ta fẹ́ jẹ́ kí èèyàn máa ṣe nínú rọmọdọ́ọ̀

gbogbo ohun tàbá mọ̀ pé ń bẹ́ńlẹ̀ ayé látàméjì yẹn ó lóore jù lọ gbogbo àwọn kẹta bá lè fi ra káyè pé pé kí ní bẹ́nu ilé ayé yìí náà nínú àwọn kẹtọ́ da tọ́da tọ́da tọ́da tọ́da nínú àwọn kẹtọ́ da òun náà ní kàábà wà nínú rẹ̀ níbi ọmọ sọ̀rọ̀ fún wa nínú àwọn kẹtọ́ da nínú àwọn kẹ ilé ayé wọn máa sọ gbígbà ilé funfun White House èyí tí ń bẹ lamẹ́ríkà wípé ara tí ìyẹn bá wọ gbogbo owó ṣe dáa tó rákà méjì ká tó fásitì ọlọ́lá jù lọ́dọ̀ ọlọ́ ó sọ ọlọ́run bá ní pé rákà àtàlù fàjẹ́rì ọyọ̀ òmìnira ìjọlẹ̀ yẹn wọ́n fi hà rákà méjì tá a máa fi tó ká tó yẹn ó lóore ju ilé ayé yìí lọ àti gbogbo ohun tí ń bẹ ayé nínú ẹgbà wa mi ó ní pé ànábì Muhammad sallá sọ sọ pé láhùnmá àhábù ìlẹ́yẹ mi nà dúníyà jẹ́mi à èmi ànábì nífẹ̀ẹ́ sí rákà méjèèjì náà ju gbogbo ohun tí ń bẹ ayé yìí lọ àwọn tá a ọlọ́run

nínú sísími wọ́n lánàbí Muhammad sallallahu alaihi wasallam tí bá ń tẹ́jú yóò kí rákà méjì ní mọ́sálásí yóò sì lọ kí rákà méjì tó kù nílé tálè bá àmọ̀ kí rákà mẹ́rin yẹn ó ń ṣe ọlọ́run bá lákà fún àà wọ́n ní gbà míì tó ń ṣe ọlọ́run bá bá tẹ̀ tó wá ń tẹ́jú kò sá nílé mọ́sálásí má kí rákà

iná ó jẹ́ ìwọ̀ fún láti wọ̀ lọ́dọ̀ ọlọ́run afá àbúdá gbà wá tẹ́rìndì gbà wá látọ̀nà ìmáàmù nìsáì gbà wá ìpùn mọ́já gbà wá tàbí ti bá yìí ló tẹ̀ bájú sílẹ̀ lálàáfíà àwọn àtàjẹ́ òsìn ọlọ́run nínú àwọn tí olóore tafẹ́jẹ́ ká mójútó káláwẹ̀ mójútó òun náà ní rákà méjì síwájú ká tó tún sọ̀látò mọ́gbò òun ò sí àwọn sọ̀látò rọ̀wátì ṣùgbọ́n àfáà àti láì àdìmọ́sánì ó ní bí ànábí Muhammad sallá sọ pé sọ́lù kọbla salatul maghrib sọ́lù kọbla salatul maghrib sọ́lù kọbla salatul maghrib ọ́lá fi sáàlìsá bí ma ń ṣà ẹkírù òsíwájú bẹ̀rẹ̀ tó kí mọ́ gúrí o ẹkírù òsíwájú bẹ̀rẹ̀ tó kí mọ́ gúrí o ẹkírù òsíwájú bẹ̀rẹ̀ tó kí mọ́ gúrí o pọ̀ tí wọ́n lẹ́lẹ̀

tó fi jẹ́ pé ẹ̀rọ yẹn ó ń ṣe ọlọ́run bá sàn tẹpẹlẹ ọmọ ní gbogbo ọ̀nà kódò wà náà àwọn sàábẹ̀ rẹ̀ tó sàsọtẹ́lẹ̀ rẹ̀ fún pé kí wọ́n máa kí inú wọn làbú ẹ̀rọ wà inú rẹ̀ wọn ni àbúdánù gẹ̀fárí wà wípé àwọn méjèèjì ọ̀kọ̀ọ̀kan sọ pé ó ń ṣe ọlọ́run bá sàsọtẹ́lẹ̀ fáwọn nínú àwọn àsọtẹ́lẹ̀ tó sọ fún wọn náà ni pé wọn gbọ́dọ̀ gbé sọ̀látù dóhà wọn má gbé jùlẹ̀ o wọ́n ní pé òun náà ni àkókò tó jíjù láàrin sọ̀látù sóbúhé sí sọ̀látù dóhà àkókò rẹ̀ jí gan-an

wọ́n ti bẹ́ẹ̀ látàá kí pẹ́sọ́lá tó má bàa pa sófo ó ń sọ ọlọ́run bọ́ba àdékẹ́ ọlá ó rẹ̀kọ́mẹ́ndì fáàlì ó mọ̀ yìí pé ká máa fi sọ́lá tó dóhà àwọn bàbá mójútó púpọ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n bá wá ń di òfì tó bá di àkókò yìí ni wọ́n jẹ́ nìkan tó pé wọ́n bá mọ́sálásí lọ wọ́n láàyò háfàdà aláṣọ́láti lóhá ìlà àwàábẹ̀ ẹnìkí ò ní mójú tó sàlátù irun ìyálẹ̀ta yìí àyàfà tó yẹ pé wọ́n bá jẹ́ tí wọ́n fẹ́ máa ronúkú wà lọ́sọ́dọ̀ ọlọ́run bá níbi lọ́pọ̀lọpọ̀ ọgbà níbi ìfẹ́ àtìsí tí wọ́n ti sọ́dọ̀ ọlọ́run àfáà inú kùn tí mo ló gbà ní sílẹ̀ ìjáde tàbí bá ń ti bá jẹ́ ló ń tẹ̀ nínú àwọn tí olóore tafẹ́jẹ́ ká mójútó nínú Ramadan òun náà ni sọ́látù tarawih ìrọ̀mọ́ ásámú èyí tàǹkí

títí tí máàmù fi kí tán wọ́n kọ́ kalẹ̀ kó ti bàláhù sọ̀látù láìlá kùlà wọ́n kọ́ kalẹ̀ fún pé gbogbo òru yẹn iná ìdọ̀tí ti dìjọ ìṣọ́lọ̀ ọlọ́dọ̀ ọlọ́run ó jí káwọn olùmọ́wá tọwọ́ bọ́ àdéhìí epo kọ́ ó jí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ nípa ogbò ohun tẹ́lómi ilé máa wò pé ah tóun bá ti di fẹ́ kí lóòrò láti máa kiri méjì méjì tọba tí ń kí méjì méjì tọba ti fi kún ásámú tó kí lẹ́yìn máa yọ́ máa jẹ́ wítìrì náà ní pẹ̀lú àlọ́ ọlọ́run torí pé láwùí tìrán sí lẹ́yìnlá kò sí wítìrì méjì lọ́jọ́ alẹ́ ta o ṣùgbọ́n kan wá sọ wípé ọbẹ̀ ọbẹ̀ kí wítìrì ọba tìrì yẹn pé lẹ́yìn máa ọ̀tẹ̀rẹ̀ jọ̀kọ̀jọ̀kọ̀ nù tàbí ìmáàmù náà lòun náà bá ní pé òun fẹ́ kí kìyàmù lẹ́yìn báwọn èèyàn lọ́ba kí ló fún wítìrì tí ó fi fún wa arákà mẹ́ta tá a máa ń kí yẹn lọ́ba gbé ìjùlẹ̀ ní ọba kí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin iná ẹ̀lá jẹ́ kí wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n lè má kírun yìí máa látara bẹ́ ìwọ́tọ̀ jẹ́ ìmáà kò kí pé bákanáà ìtẹ́ wà lẹ́yìn ìmáà tẹ bá máa mú kí pé kẹlìbà gbádádá èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbé àníta bá ṣe ṣe nínú àwọn tí olóore tàbẹ́jẹ́ ká máa tínú Ramadan ẹni ọlọ́run bá lówó lélé ìtàbọ́rẹ̀ nira òun náà ni umura umura tí a bá ṣe nínú Ramadan ah olóore púpọ̀ tó fi jẹ́ pé ní tọ́lọ́run bá ní olówó ah tọ́ bá rí bìkẹ́ kan náwó sí tọ́ bá ń nẹ́ sí di eléyìí ó mà lóore fún ju pé kókọ máa ṣe kásìkọ máa sọ rẹ̀ kásìkàtì lọ kọ máa ṣe básùbásù lọ kọ máa fi lọ gba oyè oyè tí ò nítumọ̀ kọ máa fẹ̀kẹ́ máa lọ múra lánú Ramadan kò túmọ̀ sí pé mẹ́wàá parí

tí ẹ̀bá ibi sí ájí pẹ̀lá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó wó bí ládá yóò sì ṣe kàǹkà tó ó sọ ọlọ́run bá ní pé ó múra nínú Ramadan ìṣẹ́ ló ṣe dì díẹ̀ afá àbùkọ́rí àti lùsùn ló gbé jáde afá àbùkọ́rí gbé jáde nínú àdísì 1782 nígbà tí mùsùn gbé jáde ní àdísì 1256 àtàjẹ́mùsùn ọlọ́run nínú àwọn tí òun náà ní ká máa sín àwọn aláwẹ̀ ká máa sín wọ lẹ́nu eléyìí gbogbo bàbá ṣe lágbára mọ́ ká ṣe bẹ́ẹ̀ nínú tó fi wá léèmọ̀ lọ́dún yìí òun náà ni pé áà ah, ó kéré jọjọ láwùjọ ibi tí wọ́n ti ń sin àwọn èèyàn lẹ́nu àìní yìí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wò pé èèyàn mú ọlọ́pọ̀ bá lè fi ọdákùn báwa bá múyàn náà kó fún wa ìjẹ́ mú ọdákùn jẹ́ ọrọ̀ rọ gbogbo àwọn tọ́lọ bá ní kí wọ́n rọrọ̀ nínú nǹkan tó ṣe pé ọmọdọ́ ni wọ́n tún máa kún aláwẹ̀ lẹ́nu òun sí ọlọ́run bá ní pé mọ̀ pátàrọ sọ ìmọ̀ kútìbà láhù mísìlú ajẹ́rìhì láyẹ̀ kùsù mìíràn ajẹ́rìhì ṣẹ́yìn ẹni yóò tọ́ bá sí aláwẹ̀ lẹ́nu wọ́n kọ́ kalẹ̀ fún iye ládátáláwẹ̀ yẹn bá gbà yóò wà fún gẹ̀gàn tọ́ bá sí aláwẹ̀ mẹ́wàá lẹ́nu sísan gbogbo àwọn aláwẹ̀ yẹn láàdá wọn pátá wọ́n kọ́ kalẹ̀ fún wọn nìkan ọ̀pẹ̀ wà mọ̀. Àbá àtẹ́lẹ̀mìtì ló gbé àdísí náà jáde ti bá jẹ́ ló tẹ̀kọ́ lálàáfíà àwọn ta jẹ́ ìṣẹ́ ọlọ́. Nínú àwọn tí olóore ta fẹ́ jẹ́ ká mójútó òun náà ni ti láwọn tó lè Qur'an fi Ramadan. Ààrùn Sálàfí Sọ́ọ́lì fi máa lè Qur'an fi ṣáàrí Ramadan. Bóò ní fẹ́ sí àwọn Sálàfù wa, àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ pẹ̀lú Qur'an nínú Ramadan. Àfáwà Ìmámù Zahabi ó pè wá fún wa nínú àlámù síyárì lòbàlá wọ́n gbé wá jáde fún wa ọ̀kan àwọn yìí náà wọn sàábé ni tàbáwọn tó jẹ́ àwọn tàbíyìn jẹ́ tàbí tàbíyìn bó wọn ti máa ń parí kòránì wọn wọ́n ní àfáwà aswadu wọn yẹ̀sí wọ́n ní a máa parí kòránì fi kulli laylatain ọjọ́ يفيغ من الحديث ومجالسه أهل العلم ahụ جرى مدابة يتوالي yóò jẹ́ nìkan tó pé láti máa ka àdíìsì ó jìnà sí yóò ka àdíìsì fáwọn èèyàn bákan náà ya sàkó níbi ààyè ìjókòó mọ̀ èyí títí máa ń ṣe wà ka

yóò sì máa jẹ́ nǹkan tó yẹ pé ohun tójú rẹ̀ ń wò yìí kó o ṣe ń ka etí rẹ̀ tó ń gbọ́ orí ọwà ti púpọ̀ fún ipò tí tó bẹ́yà òfẹ́ ń ka nínú làákàyè lọ ojú yóò lè rí bákan náà àfáwà Sufyanu Thauri wọ́n ní pé inú sẹ́sí ti ẹni pé ìdá ìdákọlá Ramadan táwọn kàjẹ̀ ní ilẹ̀ ìbáàd wọ́n tí Ramadan bá ti dé gbogbo àwọn ẹrúsàn Ọlọ́run bá ní ó fi ilẹ̀ o wà á kọba lákìrá àtẹlù Qur'an yọ wà lọ dojú kọkọ máa ka Qur'an àfáwà sàyíndìbùn jùlọ wọ́n ní nínú sí wọn náà ni pé yá túnmùlù kùránì fi kú nílẹ̀ ìlàtẹ́yìn wọ́n lọ́jọ́ méjì péré ni wọ́n máa fi ń parí kùránì ẹ̀yọ̀ká bákan náà fà eh, ẹni malik búnú Marwan ọba manifa nínú àwọn ọba mùsùlùmí tó ti lọ yá túnmù fi kú lè sára wọ́n lọ́jọ́ ramadan wọ́n tó bá ramadan pátá ti máa ń parí ń bẹ̀ sẹ́bà yóò parí kòránì 17 nínú rọmọdọ́nù nínú owó rọmọdọ́nù máa ń parí kòránì 17 ọba ní o nínú àwọn ọba mùsùlùmí tó ti lọ alìwọ̀lì bónú abdulmalik bónú marwan bákan náà abu awana ó ní kó ṣàyítù fatada yẹ́dù sùlù kòránì fi rọmọdọ́nù abu awana ní kó sojú mi kòró ọ̀táadà a máa kọ́ àwọn èèyàn ní kòránì nínú rọmọdọ́nù ó là ń pè tẹ́sírí o tó fi jẹ́ pé ara wọn sálá fún wa arí ibi gẹ́sẹ̀ nípa tẹ̀sírì nínú Ramadan wọ́n nífẹ́ àkọ́ àkọ̀tádà àbú àwọn ẹni kó sojú mi kòrò tó bá ti dínú Ramadan ní máa fi tẹ̀sírì Kòránì fáwọn èèyàn bákanáà wọ́n ní pé nínú ọ̀rọ̀ mi wọ́n ní pé kọ̀tádà pẹ̀lú bí sẹ́sí máa fi tẹ̀sírì yàtùmùlù Kòránì ni máa fi parí Kòránì yẹn pé Kòránì

يختم القرآن في شهر رمضان ستين ختمة wọ́n ní pé nínú Ramadan Imam Shafi a máa parí Kùránì 60 yẹni pé méjì méjì lójoojúmọ́ méjì méjì lójoojúmọ́ bẹ́ẹ̀ náà nìsí sí wọn pẹ̀lọ́bọ̀ ànífà yọ parí Kùránì kan láàárọ̀ yọ parí Kùránì kan lóòrù nínú àwọn tó jáwọn ẹni rí tó ti lọ́nà wọ́n ní pé wọ́n fi kulli shahrin thalathina khatama wọ́n ti bá tí ẹ sínú Ramadan Imam Shafi ọjọ́ kọ̀ọ̀kan ni máa fi ń parí Kùrán àwọn olùmọ́wá sàlàyé pápájú lọ inú ọjà alìhàmbálí ó di pẹ́kúlẹ̀ tó jẹ́pá àwọn sálàfù wọ́n fi máa ń lọ wọ́n máa fi ń parí Kùrán báyìí pẹ̀lú àwọn hadith tó wọ́n látọ̀ dànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ń tọ́bá parí Kùrán ní ohun tó dí lọ́jọ́ mẹ́ta irú ẹni bẹ́ẹ̀ kò gbàgbọ́ yẹ ohun tọ́ka wọ́n ní pé bẹ́ẹ̀ ni àwọn sálàfù wa mọ̀rọ̀ yìí ṣùgbọ́n tọ́bá ti di àwọn ọjọ́ tó lọ́lá àwọn ọjọ́ tó wọn a jẹ́ nìkan tí pé a máa lo àkókò ìlú orí rẹ̀ yìí nínú àwọn ọjọ́ tó lórí nínú Ramadan wà ní wọ́n máa ń jẹ́ kí wọ́n sáré ka Kùránì dáadáa kí dáadáa wọ́n lè bá àpọ̀ lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn tí olórí ta fẹ́ jẹ́ ká mójútó ní Ramadan òun náà ni ìrètí Ọlọ́run wà ó kéèyàn máa rántí Ọlọ́run gbogbo àwọn Muhammad sallallahu alaihi wasallam pé aláwọ̀ nàbí òkun bí khairi àmàlékún kẹwàá jẹ́ kí n sọ fún yín ìhun tó lóore jù nínú àwọn sẹ́yìn tẹ́lẹ̀ máa ṣe wà àṣkáhà ìdà màlíkì kan tó ìjẹ́ pé yóò mọ yín púpọ̀ lọ́dọ̀ ọba tó dá yín kí ń rè yín wà àwùfà àhà fi ìdàrọ̀já ti kọ́ yóò sì gbé yín ga nínú tí ó sùn wọn wà kọ́dà ó lóore fún yín jù kẹ lọ sí àwọn ọ̀tá yín tọ́sẹ̀ pé fọ̀tẹ́dìríbà anáfàhùn ẹ máa gé wọn lọ́rùn pọ̀yẹ́dìríbà anáfàhùn àwọn náà máa gé ọrùn tí yínà àní sẹ́tì ń sọ̀rí ó lóore jù lọ àwọn olùbàdà ìyá àbàṣọ́nà àwọn tàbí sọ pé ìrìnṣẹ́ ọlọ́run sọ fún wa iṣẹ́ òun náà wá ní tí ọ̀hún ó ń sọ ọlọ́run bá pé díkì ó lọ ìtàhálà òun náà nìrìntí ọlọ́run ìmá

الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن تبع بالسال إلى يوم الدين عما بعد أتعفف الله وبعد أتكتب قال نبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ àti ọlọ́bá ara lé àwọn sábẹ́rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí ọ̀tá Ramadan, Ramadan ọdún 1443, tó ṣe dédé 2022, ìtí lọ díẹ̀ díẹ̀ báyìí. Onílò di mẹ́rìnlá pẹ̀lú àna ọlọ́run. Yọ́jà méjì lọ́la, tí súnmọ̀ sí pé lẹ́yìn òní, òkun júmọ̀ méjì, ètè pé a kì nínú rẹ̀ pẹ̀lú àna ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa, lọ́jọ́ pé bí Ramadan ṣe bẹ̀rẹ̀ àpèjúwe wá bẹ́ ọ́dà ẹgbẹ́ bí àpèjúwe àwọn tí wọ́n ń pe eré fún ayòmá ṣẹ bí wọ́n ṣe pe góò fún wa gbogbo wa mú eré ṣùgbọ́n ọjọ́ àkọ́kọ́ ọjọ́ ìkejì ó ti bẹ̀rẹ̀ sí eré àwọn kọ̀ọ̀kan àwọn mí gbìyànjú díjọ́ kẹta àwọn mí gbìyànjú díjọ́ kẹrin ẹlòmí ra títí títí díjọ́ kẹwàá lẹ́yìn díjọ́ kẹwàá ó ti bẹ̀rẹ̀ sí eré ọ̀pọ̀lọpọ̀ wa

ọ̀rọ̀ òkun láti sinmi ọjọ́ kẹta ọ̀rọ̀ òkun láti sinmi ọjọ́ kẹrin tó fi jẹ́ pé wa Muhammad sallallahu alaihi wasallam á akọni àgbà ni olùkọ́ àgbà ni abájọ tó fi ṣe àlè ọmọ yìí lójú kòkòrò nípa pé mẹ́wàá àgbẹ̀yìn tó jẹ́ pé òun náà tún fi múra sí bíbẹ̀ ẹ̀kọ́ ni àbáyàlẹ́délẹ̀ ọ̀lẹ́lá àbáyàdélẹ̀ ṣùgbọ́n látara pé wọ́n ti ṣáájú wa nínú ààwẹ̀ Ramadan anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ààwẹ̀ Ramadan mẹ́sàn lọ́gbà tó fi jáde kó lórílẹ̀ ayé gbogbo àwọn ààwẹ̀ Ramadan rẹ̀ ìsì ní àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn ó ní bí ti máa ń ṣe wọn bẹ́ẹ̀ náà wà láwọn sálàfù náà tó já wọn sàbí ànẹ́bí sallallahu alimuhim òun ni pé bóò láti ṣe fún okun wa fún àwọn ọjọ́ èyí tó kù yìí tá fi kó ọjọ́ mẹ́wàá tá fi kó lọ́nà ní ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn lẹ́yìn òní ó mà tún kún ọjọ́ mẹ́fà má nínú àwọn tó yẹ pé ó gbé asámú lẹ́ o ó tọ́ ìwọ̀n asámú ìyẹn ìwọ̀n tàràwé kéèsè ìwọ̀n ọ̀rẹ́ ẹ̀yẹ̀ ìwọ̀n nẹ́fìlà ṣùgbọ́n bó ti wá jẹ́ pé nẹ́fìlà náà nínú ẹ̀kọ́ gbájúmọ́ ni torí kí ìgbà wọn kẹ ẹjọ́ gbàwẹ̀ ẹjọ́ kàásámú agbàwẹ̀ má kàásámú ìgbà wọn mú kọ ọ̀tẹ́ ọnu wọ́n ṣe wọ́n ṣe àlèúmọ̀ ilé ojú kòkòrò ni àwọn òní tíra tẹ́ pé wọ́n ń lò tíra ní òtó nǹkan gbà náà ṣùgbọ́n wọ́n rí pé ìrún tá gbọ́dọ̀ mójútó ni wọ́n sì mọ̀ pé tíra wọn lè gbé kalẹ̀ tí ó fi ṣe àlèúmọ̀ ilé ojú kòkòrò ojú wọn gbérò àwọn àṣàyàn ọ̀rọ̀ yẹn kalẹ̀ agbàwẹ̀ má kàásámú tí ń bá wọn mú kọ ọ̀tọ́nu ó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ṣe pé ọ̀rọ̀ yìí lọ́gbọ́ ah! ìgbọ́dọ̀ má kàá sámọ́ ṣùgbọ́n lónìí nígbà tọ́pọ̀lọpọ̀ wá ti rí pé nẹ́fílà ni wọ́n ti ní bí ẹsẹ́ wọn rẹ̀ yàn gẹ́ẹ́sẹ́ túláàsì wọ́n láwẹ̀ dúó lọ́tọ̀ ásámúrẹ̀ dúó lọ́tọ̀ ni ẹ̀wọ́n wá ní òfílẹ̀ nínú tó ṣe wọ́n lè mọ̀ láwùjọ wà inú tẹ́lómi bá ṣe gbọ́pìn kí ẹsẹ túláàsì àfi bí ká ní pípẹ̀ ẹsẹ túláàsì pé jùlẹ̀ ọ̀pọ̀ nínú àwọn tẹ́sí bẹnu ìsìláàmù yìí

bẹ́ẹ̀ ni wọ́n ni mo tàwà wíwá mùtafàfà lè lọ́dọ̀ ní ulama nípa pé kèé sí ọ̀rẹ́ èèyàn àpògbò àpánupọ̀ àwọn àfáà lórí bẹ́ẹ̀ pé ìrún nẹ́fìlà ni ṣùgbọ́n bó ti jẹ́ nẹ́fìlà náà tó àwọn àdéhùnmọ̀ tó ti ṣáájú lọ lọ àwọn sálàfò wa tí wọ́n ti o wọ́n sì máa ń látàkún ẹ̀ wọ́n sì máa ń pàtàkì ẹ̀ kódà wọ́n pàtàkì ẹ̀ pé ká máa kì ní jàmáà táwọn ni wọ́n máa wá kì ní jàmáà ká sojú kòkòrò bẹ́ẹ̀ ọjọ́ mẹ́fà tó kùn tí yóò fi kún ọjọ́ mẹ́wàá èyí tá máa pàdàrí lọ́sẹ̀ tí ń bọ̀ nípa àkìyàmọ̀ láì àti òwú lẹ́lẹ́tìlọ̀ kọ́dẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ọjọ́ mẹ́fà yìí ẹjá gbìyànjú má tún sámọ̀ níbi máa tí wọ́n átám bákan náà má tún wà nínú àwọn tí ó tún máa sá níbi ìmàlọ̀ gbọ́rọ̀ ọlọ́run torí pé ìmàlọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba yóò máa tún ẹ̀mí ṣe yóò máa fọkàn mọ́ ẹ̀mí o máa lálàáfíà ẹ̀mí o máa ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ha tóun bá kú ní tí òun wà lù jẹ́nà lọ́ni tóun bá kú ní tí òun wà lù jẹ́nà lọ́ni òun lọ́fà tí àdẹ́bí wa Muhammad sára fi sọ fún andọ́là pé ya andọ́là ṣùgbọ́n tẹ́ bá ti délé tán ẹ ti gbàgbé ohun mọ́ sọ fún yín bó ṣe rínú bẹ́ẹ̀ ni ká Ramadan ká pọ̀ lẹ́ni tí ó máa ti ṣe olóore ká máa lọ gbọ́rọ̀ Ọlọ́run ká má jẹ fẹ́mi wó dógún nínú Ramadan torí fẹ́mi tó bá dógún kò ní lè sílọ́hun Ramadan sọ́ọ̀lẹ̀ ni àti sílọ́hun nínú ẹ̀kọ́ táwò níláwùjọ wa níbi ìmá gbọ́rọ̀ ọlọ́run òun ni bá tẹ̀ jókòó rẹ̀hun rẹ̀hun ẹlòmí ọ̀tẹ̀ wà bí tí ó fẹ́yìn tì sí kò sí inú jòkó mùsùlùmí inú jòkó mùsùlùmí ni pé iwájú ẹni tí wà sí gẹ́gẹ́ ní gájókòó níwájú rẹ̀ gẹ́gẹ́ inú ẹ̀kọ́ ìjókòó mùsùlùmí ni pé kí hálùfà wà ẹ má fàyè lẹ̀ fún ṣàìtàn ẹjẹ́ nìkan tí pé kọ́ máa sí àlàfọ́ ó dà tẹ́ mọ́ ju mẹ́wàá lọ tẹ́ jókòó lẹ́ntẹ́ pé ẹ fi ẹ̀gbẹ́tẹ̀gbẹ́ ara yín ṣùgbọ́n láwùjọ lẹ́nìkẹ́ bá nẹ́sẹ̀ lọ́bá nẹ́sẹ̀ sọ́ní ẹ̀bàdà bẹ́ẹ̀ lẹ́nìkẹ́ wọ́n nẹ́sẹ̀ tí ọ̀sọ́ní èkó bẹ́ẹ̀ lẹ́nìkẹ́ wọ́n takété lè wọ́n máa wò nígbà ọba takété ṣẹ̀tọ́nà wà bá yóò sùn lọ tàbá fẹ́ lọ gbọ́tẹ̀ sí ẹ̀ káwà nínú àwọn tẹ́ pé yóò sùn mẹ́ tí ṣe tẹ̀sírì gbẹ̀gbẹ̀ ẹgbà eléyìí ó lè rọrùn fún wa láti máa gbọ́hun tí ń sọ bákan náà nínú ẹ̀kọ́ tẹ̀sí tàbá ń lọ ọbẹ̀ òun náà ní ká mú tá máa tá lọ́wọ́ abẹ́ quran àìmọ́yà àfáà ní ọmọ túnmọ̀ rẹ̀ bèèlé ọmọ kéwú àìmọ́yà àfáà ní ọmọ túnmọ̀ tí mẹ́nu kòránì bó ti já àfáà tó tẹ́ ń pè láàfá tẹbá fẹ́ máa ti rẹ̀ ní ọwátú ọyọ́wátú sọ́dún fàájì fún alásìbẹ̀rẹ̀ dófin ah ìfẹ́ dénú àwọn àfáà gan olè tú wọ́n ti gbà káwà wà nínú Ramadan lẹ́ńtẹ́ bá máa mọ̀ túnmọ̀ rẹ̀ lẹ́sẹẹsẹ Ah, oore lọ́já tí fún wa wá ní òtí ẹlẹ̀ mọ̀ pé ah, èyí sára fi nìkan là ń kà ó ti ẹ̀wà nínú rẹ̀ tá mọ̀ túnmọ̀ rẹ̀ ẹlòmí ọmọ tó wọn tó wọ́n tó lù fàájá ẹlòmí ọmọ súnmọ́ sọ́rọ̀tò kúlí wà lọ sọ́rọ̀tò lè kàlá ọmọ túnmọ̀ tọ́nà bá wá ṣe fún onírọ̀rùn tó ṣe pé bọ́ ṣe ń lọ lójoojúmọ́ ọ̀n lọ lójoojúmọ́ bí wọ́n ṣe ń tu ní Yorùbá yìí máa kọ́ kalẹ̀ máa kọ́ kalẹ̀ wọ́n ní ń dá àfáà lọ́nu ìhun tá ń pè ní alukọ̀ lọ́dọ̀ àwọn àfáà tó ti lọ ebi ìhun táwọn àfáà wọn bá ń sọ wọn bá ń kọ́ kalẹ̀ ni làwọn lè fi padà dà fún àlẹ́ ìwọ́ ọ̀la tí wọ́n kọ́ kalẹ̀ tẹ́ wọ́n padà lọ chẹ́ẹ̀kẹ̀ wọ́n padà lọ wò wọ́n padà tún gbéyàwó ó di fáwọn náà padà dà fà èsì tún láti ní kó ṣe bá ṣe tẹ̀sí rẹ̀ máa fi lábá ṣe tẹ̀sí rẹ̀ èdè tá bá gbọ́dẹ̀ lọ́ká máa fi sọ ṣùgbọ́n bá ti ń sọ yẹn kí wọ́n náà wá gbé kúrò yẹn síwájú kọ́ máa wò ó jẹ́ wọ́n lè láǹfààní àti léèrè béèrè kí lè tó fi kọ̀wọ̀ ibẹ̀ iná bá ti máa ń ba nínú kíra ó yàtọ̀ sí wọ́n ti kọ́ nù Kùránì wọ́n lè sọ fún ọ pé ohun

àwọn ilé ọgbọ́n tí òun ní ọya mútẹ̀wá ìtí ó jí àìmọye tẹ̀mí tí ó rí bẹ́ẹ̀ pé ẹ̀ẹ́já mútẹ̀wá ní wọ́n fẹ́rẹ́ ẹ̀tà kò tí ó ta fẹ́ sí tẹ̀ṣe ìtẹ̀tọ́ jẹ́ ìtà òun ẹ̀nì tẹ̀tọ́ bá lálàáfíà ó wúlò púpọ̀ níbi tẹ̀ṣe ṣùgbọ́n tẹ̀ṣe kọ́ jẹ́ ìkàyà àwọn bá ṣe dáadáa fún àwọn àfáà wa àwọn tó yẹ pé wọ́n ń ṣe tàpá sí láwọn àyè kọ̀ọ̀kan kọlọ́mbà kó bá ti jogún mọ̀ fún wọn àbẹ̀lọ́wọ́nba ogbà àwọn àyímọ̀ wa àwọn aṣáájú wa kọlọ́mbà kó bá ṣe dáadáa fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ni ò ti ẹ̀rẹ́ tí wọn ẹlòmí ń bẹ tó yẹ pé àti jẹ ẹ̀mú ẹnìkẹ́ pè mí níjẹta tó yẹ pé àti sínú rẹ̀ ó ní agbára nínú àwọn tó ti jáwọn àfà nínú olóyè láhàúlà wà láàkọ́ ọ̀nà ìlà bóò ni ọba ti dá fún wa tó tó ṣe pé wọn rẹ̀ kẹ́ sí ah! ìmáàmù àdúgbò wa Ah, máàmù ti máa ń kírun àṣùbá fún wa yẹn mo gbọ́dọ̀ sí dáadáa sí kódà kọ́ ra páàlì ṣúgà lọ ó ní ó ṣe lóore fún ọ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni ò ní béèrè o àfáà táwọn yìí náà àfáà tó káńká nínú ìlú yìí ṣùgbọ́n kò ní wútí èsínú láàáwọ̀lá ọ̀lá ọkọ̀ ọ̀tẹ̀lẹ̀ ó yẹ kí inúlé wọ́n kó fún àwọn ẹbùn ní kó kálùkù wọ́n máa rẹ̀ kẹ̀kẹ́ máa rẹ̀ kẹ́ dáadáa bá ibi mo fẹ́ gbé nǹkan tó dáa jùlọ mo fẹ́ gbé lọ́bẹ̀ tó yẹ pé inúlé wọ́n kún táwọn ẹwà wò pé ah! àwọn tí ń tẹ̀lé mi mo gbọ́dọ̀ dùn wọn nínú àwẹ̀ yìí mo gbọ́dọ̀ mú àdí àkùkọ yìí ẹ lọ bá ń fún bàbá alágbájá inú àwọn afá ọdún àwọn ní ó sì mọ̀ pé ah, alhamdulillah àwọn mùsùlùmí nù lù wọ́n ẹjẹ́ àwọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa la ń ti bá ń bá ń la yóò àmọ̀pẹ̀bí ń pẹ̀lú kọ̀ọ̀kẹ́ wa abẹ́lọ́n kọ́lọ̀n bàbá lè kẹ́ra kó sí àtúnṣe ẹnu kọ̀ọ̀kẹ́ wa ibi yóò ta bá jẹ́ o májì mo májì adam ká tó rí náà májì adam ká tó rí lò májì adam gbogbo sẹ́tà bá ń ṣe ọlọ́run dákùjẹ́ tó pọ̀ jọ̀wọ́ náà ọlọ́run gbogbo sẹ́nà dákun má wàá dà wá láàmú táwa jẹ bá wàá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ àwa tó padà wọ ní ọlọ́run á ah! dákun má jẹ àrèrè ọlọ́run àlùjẹ́nà tó péye ni ó fi jìkí wa èmi àti ẹ̀yin ọlọ́run má ṣe wá lẹ́ni iná o èmi àti ẹ̀yin kọ́lọ́run bá kó ṣe wá lẹ́ni àlùjẹ́nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ ọlọ́run bá rẹkọmẹ́ndì fún ká máa jẹ́ nìkan táwọn sàlátò fún pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alaihi wa sallimu taslima Allahumma salli ala Muhammad wa ala Muhammad كما صلى على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اقيموا صلاه محمد